لله رب العالمين صلوات الله وسلامه على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته Penyifong Allah, kalau ada kita sama kau jisya Allah, kalau ada jisya nak orang ada dengan sahabat القيامة ọjọ́ ìtúnyìn ẹlẹ́gbẹ̀ẹ́ la nínú oṣù ṣàbẹ́ fourteen forty one fifteen one tẹ̀lé sọ̀rọ̀ báwọn àjò sọ̀rọ̀ wọ́n ti yóò dáwọ́ ẹ̀ ní agbègbè abẹ́ ìlú ìṣe tẹ̀síwájú nínú kíkà ní ọ̀tíra àdìjá ní àwọn ìlú àti ìlú ojú ọ̀nà ogójì kò náà ní adé láti gbé lórí ìṣàkó tààrà báwo máa ń jẹ́ àdá ṣẹ́yìnká báwo máa ń jẹ́ àdá ṣẹ́yìnká nínú ẹ̀sìnmá àdúrà sífà ojú ọ̀nà ti ń sọ nípa ẹni yóò tọ́lá sí àtàkó kankan nínú àwọn orúkọ ọlọ́run àti nínú àwọn ìròyìn ọlọ́run ìdájọ́ rẹ̀ ló fẹ́ sọ fún wa. ìdájọ́ ẹni tó bá ta ko nǹkan kankan nínú àwọn orúkọ ọlọ́run tó rìn rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ gbogbo àwọn orúkọ ọlọ́run ti dára ní gbogbo ẹ̀ àwọn ìròyìn ọlọ́run ìròyìn tó ga ìròyìn àpọ́nlé tí kò sí ìròyìn àbùkù kankan nínú ẹ̀ ìbéèrè tí ó kọ́kọ́ jáde ní ojú ọ̀nà onímọ̀ọ́mù náà sábà tó há àgbàlùbá èkìtà lè tàn kí ni ìbátan ojú ọ̀nà tí olùmọ̀wá mú wáyé sídìrà tọ́kìlì gàgà kí ló dé kí ló dé kí ló fi ní ìbátan sídìrà tọ́kìlì ìyẹn ojú ọ̀nà ẹni tó bá tako nǹkan kan ẹyọ kan tàbí nǹkan kan lóru àwọn orúkọ ọlọ́run tó dára àti àwọn ìròyìn rẹ̀ tó ga jùlọ. èsì lórí ìbéèrè ìyá anamá jahada shay'an min asma'illahi wa sifatihi òun náà ní pé dájúdájú ẹni yóò tó bá tako kankankan nínú àwọn orúkọ ọlọ́run bá tó dára àti àwọn ìròyìn rẹ̀ tó ga jùlọ wàkọ̀dé ájá lè má yóò ná àpérò tàwọn yìí irú ẹni bẹ́ẹ̀ tí wá sí kankankan tàbó ti mú wá nǹkan tó ní àtakò sí tàwọn yìí tó sì lè tú tàwọn yìí kó lára èèyàn wọ̀nyí náà tó sì máa ń lé tàwọn yìí sí ni ó ti ṣe nǹkan tí lé tàwọn yìí mọ́lọ́lọ́ kan ṣoṣo tí máa ń lè jìnnà síyàn kò sí sí wàdálẹ́kà ní ṣe abẹ́rẹ́ kókò bẹ́ẹ̀ sì ni irú ṣe tí ń dá wá nínú ìpín kan nínú àwọn ìpín àìnígbàgbọ́ sí ọlọ́run àti ọlẹ́ẹ̀dá jùlọ. ìgbà tí yẹn bá lóhun nígbàgbọ́ sí ọlọ́run lápẹẹrẹ lọ́wọ́ àtakò ìkan nínú orúkọ ọlọ́run olóhun nígbàgbọ́ sí ọlọ́run ọwọ́ alọ́ tako ìkankan nínú àwọn torí ẹni olùmọ̀ wa ni wọ́n fi mú ojú ọ̀nà ìwá nínú tíra tọ̀hí nítorí àtàkùn táwọn èèyàn ṣe fún àwọn orúkọ ọlọ́wọ́n bá àti fáwọn olùmí rẹ̀. قال تعالى ọlọ́wọ́n bá ti ọlá yóò dájú lọ ó sọ fún wa nínú suratul Ra'd ayọ̀ ọ̀gbọ́n أعوذ بالله من الشيطان الرجيم ولن وهم يكفرون بالرحمن àwọn ọmọ yẹn àwọn aláìgbàgbọ́ yẹn wọ́n ti ní wọ́n ti ṣe àìgbàgbọ́ wọ́n ti àtàbò sí ọ̀rọ̀ náà ọba tó ní ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ tó ní ìkẹ́ tó gbòòrò tó báyìí tó jẹ́ pàṣẹ tó ṣe tiẹ̀ yọ ọkẹ ẹni tí ò ṣe tiẹ̀ náà kọ́ ọkẹ náà lọ́wọ́ ọba ìrètí ọ̀la fẹ́ wọn ó dájú bá ní ọlọ́run àgbé ìfẹ́ káfíìn àtúnjẹ kọ́ pọ́ọ̀ ètò wọn mi lọ nítorí pé omi ní tẹ́lẹ̀ gbogbo yóò torí orí láyé mẹ́wàá yìí lọ́wọ́ káfíìrì tẹ́lẹ̀ náà gbogbo yóò tó náà rí kó orí láyé àlùjánnà rẹ̀ náà ní sí ìlú lọ́yẹ̀. tó bá ti wọ lọ omi náà lọ́rọ̀ àlejò káfíìrì lọ tó ti bẹ́ẹ̀ bọ́rọ̀ omi ní ṣe pọ̀ tó yẹn náà inú ẹ̀wọ̀n rẹ̀ ló ti wà báyìí ni káfíìrì ti péré tó náà àlùjánnà tẹ̀ náà ní sí ìṣẹ̀ṣẹ̀ ní lò lọ. اذكر سبب نزول هذه الآية صلى الله kini ìdí pàtàkì tí àyà yìí sọ kalẹ̀ lọ́nà tí sọ̀rọ̀ ẹ̀ka ẹ̀kọ́ àtẹ̀lé sọ̀rọ̀ àlùsọ̀lọ̀ wọ́n máa ṣe òkú máa jẹ́ àlẹ́ṣẹ́ iná nínú ẹ̀mí àtìmáàdì ìlànà òfin wá dé kí wọ́n ní ìdájọ́ ẹni yóò sọ bá ti àtàkùn kankan nínú àwọn orúkọ ọlọ́wọ́ àna mọ́ṣíríkì kùrọ̀ṣì sáájú àwọn ẹlẹ́bọ ní ilé kùrọ̀ṣì níjọ́ kìnìún àná jáhàdì ìsìmọ̀lá ní ìsìmọ̀ rahman àyínáàdà wà á ń kàwó wà á ń kàwó padà zàlẹ̀. wọ́n tako orúkọ náà ti jẹ́ rahman ní ti ìmọ̀tì wọ́n mọ̀ kọ́lọ́ jẹ́ bẹ́ẹ̀ kàn ti àtàkùn rẹ̀ lásán náà ọlọ́run bá bá sọ ayé àyínáà kárẹ̀. الرحمن ورقتك الرحمن اسم من أسماء الله تعالى ورقتني لما ورق الله بسوك جلو جل هذا ورق يسوك على أن الرحمة إذا تجيك صفته سبحانه وتعالى يرون الله أبانيو مما فولا أبانيو وهي من صفات الكمال nínú àwọn ìròyìn tó péye fún ọlọ́run ọba òun náà ló tó jẹ́ yẹ́njú kò sí máa ń ṣe ha ó sì padà dán ọjọ́ ọ̀ràn àyàn lé olùgbàgbọ́ òdodo lórí láti pé kó ní ìgbàgbọ́ mi. wọ́n ti tún bá ní hali láàyè sàárà ó sì padà dán ó sì wá tó fi rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala sàmá yẹlé orí jọlá nílé wọn àgbọ̀n mákè gẹ́gẹ́ bí ìròyìn náà ìròyìn ọ̀sán yẹn ròyìn kẹ́yìn gẹ́gẹ́ bí ó ṣe dédé ní pẹ̀lú bí bàbá ọlọ́run pẹ̀lú títóbi ọlọ́run àbẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pé ìkẹ́ rẹ̀ kò ṣe dédé pẹ̀lú títóbi ọlọ́run torí ìkẹ́ ẹ̀tọ́ náà àà lè wíwé tàwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn láyé ní báyìí ìkẹ́ ọlọ́run bá gbó ọgbà yìí kò sì fẹ́ kò sì tóbi púpọ̀ tẹ̀tẹ́ ìrìn àtúná ìlú ọ̀sìn fàtẹ̀ gẹ́gẹ́ bí àwọn orúkọ rẹ̀ yòókù náà náà بين لينا جريء فمن جحد شيئا منها فهو كافر ẹni yóò tọ́ba wá sí àtakò kankankan nínú kan náà orúkọ ọlọ́run àti àwọn ìròyìn rẹ̀ ìròyìn ẹni bẹ́ẹ̀ ṣe àìgbàgbọ́ ó sì ti di aláìgbàgbọ́ sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ọ̀fìn sọ̀hẹ́yì ọ̀fìn sọ̀hẹ́yì Bukhari nínú sọ̀hẹ́yì Imam Bukhari rahimahullahu ta'ala rahmatan قال قال علي رضي الله عنه أفو علي رضي الله تعالى عنه هذا صبيك حدثوا الناس بما يعرفون أتريدون أن يكذب الله أن يكذب الله ورسوله أن يكذب الله أن يكذب الله ورسوله إجاز أني ní ẹ máa bá àwọn tó wà wò yìí tó wò yìí ayé kẹsì bá ń lọ ọ̀rọ̀ tó la kí àwọn èèyàn kan máa pe ọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ wọ́n máa pè nírọ́ já wò yìí ayé kẹsì bá ń lọ ọ̀rọ̀ tó la kí àwọn èèyàn wọ́n á pe ọlọ́run bá nírọ́ tàbí kó pe òṣìṣẹ́ rẹ̀ sọ́lá máa ṣẹlẹ̀ nírọ́. ما سبب هذا القول وضع ذلك كني جبتك في أبو علي وفي صبولوي àti wípé ti àlàyé ọ̀rọ̀ yìí dáadáa kó lè yé kéèké. sábàbò wo ìdí pàtàkì tí àbáwọ̀ ayé ti sọ gbọ́dọ̀ yìí wallahu a'lam ìmọ̀ tó pọ̀ jù tó ga jù ọ̀dọ̀ náà ọba lọ́wọ́ ọlọ́dún ní mọ́jùlọ. òun náà ni ma hadatha fi khilafati min kathrati aqbali an-nasi ala ahli náà ni yíńdó tẹ́lẹ̀ ní àsìkò ìjọba nígbà tó wà lórí àpèrè kàlífà yìí ní pé tó ń lo ààyè tí àròlé fún àní sọlọtọ lásìkò rẹ̀ àwọn èèyàn wá pọ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́nu tí wọ́n dojú kọ àwọn èèyàn lórí wípé wọ́n lọ gba àwọn ìtàn tí ò fẹsẹ̀ múlẹ̀ àwọn àwòrò wẹrẹ ọ̀rọ̀ àwọn ìtàn tí ò múlẹ̀ wọ́n lọ gba lọ́dọ̀ àwọn èèyàn wà á lòlò wà àti àwọn tó ń jẹ oníwàásù yàtúnà في قصصهم بأحاديث لا تعرف bẹ́ẹ̀ni àwọn tó tójú ní wáàsí náà àwọn náà wọn máa mú àwọn ìtàn kan wá pẹ̀lú àwọn àdìsí kan tó ti pé àwọn àdìsí yẹn àwọn èèyàn fẹ́ mọ̀ nínú àdìsí àlẹbù àwọn Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ bàbá ṣẹǹkárọ ha wà àbùnà tó ti ti fẹ́ pé àwọn èèyàn kan tí wọn ní òye tí wọn bá wọn sọ sí àwọn àwọn àti bá mú àwọn ìtàn yẹn wá báyìí ọkàn wọn kọ tí wọ́n kórìíra rẹ̀ pé káyé ilé yìí ọ̀gbọ́dọ̀ tọ̀dọ̀ alẹ́ sọ̀tọ́lá mọ̀ wá tí kì í máa ti gbé àwọn ẹ̀ka sọ àwọn ọ̀rọ̀ tó kàn jáde lẹ́nu wọn. gẹ́gẹ́ bí ti ń bẹ láwùjọ lónìí náà ni táwọn yóò gbé ìtajà bá àtìyárí bọ́ wá wọ́n wá sọ kalẹ̀ lórí ìjọba tó ṣẹlẹ̀ lórí anẹ́bí kánú àwọn anẹ́bí ọlọ́run ó dá lónìí yóò tún wá sọ kalẹ̀ lórí anẹ́bí ọ̀hún sọ̀tọ́lá nígbà ayé rẹ̀ a ó dá nínú tó ti bá àwọn èèyàn tí wọ́n fi gbéṣẹ́ àlejò sọlá tó sọlá aa lójú ayé anabi Musa lójú ayé anabi Musa lójú ayé anabi gbogbo tó ṣẹlẹ̀ láyé lójú ayé anabi Musa àlejò sọlá tó sọlá nìkan ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wá ni wọn ti ń ṣe náà nípa nípa Muhammad sallallahu alaihi wasallam wọn bí àwọn ìtàn àgbélé rọ àwọn ìtàn àgbélé rọ ìtàn tí olórí tó lẹ́mú wọn gbé wọn kàn tó gbogbo ẹ mọ́ra wọn wọn bá lójú ayé anabi sọlá tó ti ṣẹlẹ̀ bá anabi wà sọ báyìí anabi wà sọ báyìí àwọn tá à ń lò ní àwọn náà ní àwọn ẹ̀gbọ́n wọn ní àwọn bàbá bàbá bàbá bàbá níbi irú àwọn àgbélé ọ̀rọ̀ ìgbà tí òkè tẹ̀kúnlẹ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn bá ti jẹ lọ bá tẹ̀kọ́ Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ọ̀rọ̀ ikọ̀ dé agbègbè yìí débi pé àwọn èèyàn wọn lọ́mọ àwọn ìtàn kan tí òkè tẹ̀kúnlẹ̀ pẹ̀lú àwọn àhàdí tó fi báwọn èèyàn ọmọ máa níbi sọ̀rọ̀ ara wọn kọ̀ láti máa gbọ́ ẹrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé anẹsọlá mò lè sọ̀rọ̀ ilé wọrọ ló hà táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní dá ọ̀rọ̀ yẹn padà pé ẹkọ jẹ ẹkọ ọ̀rọ̀ yẹn jẹ òṣìṣẹ́ ọlọ́pàá sọlá kọlọ sọ báyìí ọkọdé yẹn kó lórí bá fún yíyá ablon wọ máa yàn sọsí ó sì ń gbégbá ní ọ̀rọ̀ fún wa ó lè ní ìpìlẹ̀ ó lè ní ìpìlẹ̀ ó sì lè ní ìtumọ̀ tó lálàáfíà ọ̀yá kọrin بعض المفاسد بسبب بسبب ذلك tẹ́kí àwọn ìbàjẹ́ tó pọ̀ kò lè tara bẹ́ẹ̀ wà láwọn ìsàmì ìtàwọn èèyàn mú wa. fa arshadahum amirul mu'minin radiyallahu anhum ila annahum la yuhaddithuna ammatan nas. ní àfa wa ali radiyallahu ta'ala anhu lọ́ba ní ẹ̀yìn èèyàn nítorí àwọn èèyàn ní ẹbí bá wọn sọ̀rọ̀ tẹ bá sọ ọ̀rọ̀ yìí báyìí fani sọlá lọ sọ kódà àtọjọ fani sọlá lọ sọ lé kóso ti kọmọ yìí rẹpọtọ ni tí wọn ti kiri o tí wọn gbé tí wọn gbé ìtumọ̀ rẹ̀ lọ torí ẹ sọ gbólóhùn yẹn ilé àti máa ya ilé ilé àti máa wọ ọmọ àrò òkò tí wọn bá bá wọn ní táwọn èèyàn máa nìkan fi sọ̀rọ̀ ètò ti gbé yẹn farò náà tí ó wúlò tí ó ti àǹfààní fáwọn èèyàn fi àpèlè bí nìyí nínú ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa wà á ká àti àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ẹ̀sìn wa mi gbàyà ní halal mi nà haram nípa títí àlàyé ẹ̀tọ́ kó lára ìwọ̀ ilé yìí ìwọ̀ ni ilé yìí ẹ̀tọ́ ni alẹ́ ní kó lè fò mí ni ọba lábọ̀ wọn lọ́rùn wọn sàlàyé fún wa dúnà máa yẹsùn lọ́nà dáríkà bìnnà kọ́bi yìí bí àwọn àti ìlà rọ́tì ìhàkì wà áyà ìjọ sàlàyé sọ yàtọ̀ sí ìwọ̀ fún wọn nínú tọ́lọ̀ ńlábọ̀ ọlọ́run á máa sàlàyé ẹ̀fọ́ yàtọ̀ sí nǹkan tó ṣe é gbé wọn ò ní bùkátà sí èyí tó ti kó lè gbé wọn lọ síbi fún ọ́dà òdodo padà fáwọn ọ̀fẹ́ wọ́n sì má gbà òdodo wọ̀nyẹ́ pé bí ìlà tí mo rí tí yẹn wà fún wọn lọ síbi pé wọn lọ máa pe ọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ tàbí tí wọn lọ máa pe ọ̀rọ̀ anábìwọ̀n Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nírọ́ òtún wọn pé ilé ọ̀rọ̀ tí a fọ wọn ayé ọlọ́bí ọlọ́run tẹ̀lé àyìnbó ọ̀rọ̀ wọn sọ yìí wọn tọ́ka lórí lórí kálukú wa tá a bá pe àwọn èèyàn tá a ti bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́ a máa sọ wọn a sì mọ̀ wọn a sì máa ṣàlàyé bí ó wúlò fún wọn ní àsìkò tó sì jẹ́ ẹlẹ́bọ̀ ọwọ́ àgbà islam wọn sàlàyé ẹ̀sìn ẹ̀ sàlàyé ẹ̀sìn fún òun sì ní awo láti máa lọ ọ̀dọ̀ adáhùn sí olọ́gbàgbọ́ tó wá sọ̀rọ̀ díẹ̀ lọ́ba ní a ah, anabi sọlọm gan anabi sọlọm gan nígbèsí ayé rẹ̀ ah, àwọn àwọn àwọn tó wọn fi iná kanàkan débi pé àárẹ̀ sí anabi tí wọ́n lè lérò pẹ̀lú ẹni ọ̀sìn. ókè àwọn kan bẹ tí wọ́n fà rẹ̀ sẹ́yìn àwa nípa àlẹ́ àyìnbó àpọ́n ànábì ní ojú òdodo ni o ojú lè wo yẹn báyìí èyí ti ṣubú lẹ́yìn onídìde máa wọn sọ bẹ́ẹ̀ fẹ́ tọ́jú pé fèrè tọ́jú ṣe jẹ́ ìṣúná kílẹ̀ á gbé pẹ́ gbọ́dọ̀ wò pé kọ́ ṣe àhá àwọn àlàyé tó máa ṣe lábẹ́ rẹ̀ ó sì ti kọ́ máa yìí ó sì ti kọ́ máa yìí tó wá ní pé à ojú yẹn sani fọlọ́ sọ yẹn ojú yẹn ò lè lápá àyàfi pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run àfa tèmi gbà wọn sáwùú ó ń tọ́ ọ ṣeré tí mo fẹ́ dìbò dìbò mo ti gbọ́ yé àbá mo ti gbọ́ yé ẹ̀yìn èèyàn wa awo tá à ń ṣeun tá à ní padà síbẹ̀ báyìí ẹ ìṣègùn tá à ń ṣeun tá à ní bọ́ báyìí torí pé ànábì gàgán sọ pé wọ́n bẹ̀ ẹ́n subhanallah ló jẹ́ pé àwọn èèyàn tí wọ́n bá ti mọ ẹ̀sìn máa sọ nígbà tí ìgbàgbọ́ bá dé tó bá dé ju bẹ́ẹ̀ lọ tí ìgbàgbọ́ wọn ti jẹun tó gé ẹ̀sìn wa máa ṣe àwọn àlàyé kan pé ìtọ́wà ní ìtọ́wà ní ìtọ́wà ní ẹ̀wò nípìnlẹ̀ sani sọlá sọ pé ẹ bá lọ́ọ́ fẹ́ jẹ́wò ẹ gbọ́dọ̀ lọ́ọ́ fẹ́ jẹ́wò nítorí ìgbàgbọ́ àwọn ẹ̀ tó kéré pé tí wọ́n bá débẹ̀ wọ́n lè máa ṣe ìṣekúṣe ìyẹn lè débẹ̀ tí wọ́n máa lọ sí tọ̀wá fún sàárè ó lè débẹ̀ tí wọ́n máa sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ àwọn òkú àníbi ìrìn àmàlọ́ fẹ́ wò nígbà tó wá padà yá torí pé ìgbàgbọ́ ti pé ìgbàgbọ́ dúró dáadáa àníbi ní ìlẹ̀ ọkọ̀ fún yín lánàá pé kí torí pé yọmọ ara yín létí àlùkìyà tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí Allah subhanahu wa ta'ala kò lè wà fún níbẹ̀rù rẹ̀ kò lè wà fún ní ìjọsìn rẹ̀ kò sọ wá di ẹ̀yìn rẹ̀ pátá kò sì ṣe àlékún ìgbàgbọ́ wa hàdà wa sallallahu wa sallam wa baraka ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallama taslima 就是。